àwọn irinṣẹ́ àti oríṣiríṣi ọjà tá ń tà káàdì ni ẹ̀rọ ayárabíàṣá tábìlẹ̀tì tọrọ ẹ̀rọ ayélujára clé internet router àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan fún ìyànjú ẹ fẹ́ sanwó kalẹ̀ láti jàǹfààní àwọn ọjà wa ẹ tẹ òǹtẹ̀ èjì láti gbọ́ àlàyé ọ̀rọ̀ tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tá a ṣe wá lọ tẹ òǹtẹ̀ òfo.